jọ kò lè ṣe. fàwọn egbére ọmọ ránuwó. àwọn ò tí ì ṣetán làwàlàwà pẹ̀lú wọn. torí oyè àlàyé oyè àwọn ìyàwó. ẹ̀yin aráàlú jaru ojú ẹkún ti tú sínú ìlú báyìí. yóò bẹ̀rẹ̀ kọ́rọ̀ jẹ́jì bàjẹ́ jẹ́ àdàdẹ́gbò. bá a bá jí ẹkún kò láàárọ̀ kùtù tó dọ̀wọ́ alẹ́ àárọ̀ pọ̀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 ẹ̀yin ará ìlọ́rọ̀ ẹ ti ń rìn lọ́rọ̀ lọ́rọ̀ fẹ́ dojú ọ̀rọ̀ rẹ̀. lẹ́yìn tó gbélé fún ìjà rẹ ẹ̀rù ẹ̀wọ́. para nílé ọkọ ilẹ̀ nílé àdá àdá roko àdá sokodé àdá sùn gbọmọgbọdọ ilẹ̀ gbọmọgbọdọ ilẹ̀. ẹ̀yin lẹ́yìn mo dàgbọ́dọ̀ fún yín. ilẹ̀ ilẹ̀ ní kékeré. kí n tó jàjẹ́. ìmàlàta wíkẹ ọmọ olóyọlé ọmọ olóyọlé o ìkúlọ̀ rẹpẹtẹ olùkọ́ ó gbọ́dọ̀ tòrótòró kàkàkà bí ewé akíká ló fẹ́rẹ̀ fẹ́ǹfẹ́ ah! ọkọ̀ ìsọ̀kùnrin ọgbàmùgbàmù ojú ọ̀run òṣè gbàmù. àlùbà yìí dà. ó dé o. àrùn ló bára wúta òjò pálábì ọkà yọ làálàá sinima layɛlɛlɛ yɔ mɛ olu yɛlɛ lakɔli yɛ. koro ni wọn fɔ ŋodo fodo fɔ ŋodo fodo. koro in bɛ se mugi tó ma tɔ mu lɛ. bamuru yɛrɛ ka den na wala ne jɔ gbɛjɔ gbɛjɔ jeni jeni ni. a tolo wa tala gbara yi ɲɔgɔn mi logologo sa kaba kaba. ɛni tɔ lɛbɔ ne n'o ma sa sun fara bolu yɛrɛ dɛ. dagunlabi gbamu gbamu ojú ọ̀run ọ̀sẹ̀ gbamu. ikú bàbá olú kẹrẹgbẹ́ bàbá àdó àkúfọ́ ìgòtò dúró ti kara ti kara. ó gbé obìnrin ọ̀gá ọlọ́pàá tì mọ́lẹ̀. ó sọ kọ́kọ́rọ́ sí i bọ́. ó lẹ́ni ọba tó their job. gba wèrè ń lẹ́ta. ọmọ olùyàlẹ̀ olójú ọ̀rọ̀ olójú ẹ̀jẹ̀. the striker rob peter tó bẹ́ẹ̀ bọ̀. ẹ wọ sinimá yẹ ọmọ olùyàlẹ̀ gbọ́dọ̀ crime story tó kọ́nà lálá ni. a movie written and produced by ọláyínká abíọ́yè sẹ́ńpẹ́. Ah, directed by fata isa kadalami. packaged by wálé adélèké. by táwọn ọlájì rẹ. starring dọ́ládé adékọ́lá. gbẹjọ ògúnmọ́lá. ọdún jíde kò sọkọ. ọ̀túnba dẹ́bayọ̀ arẹ̀mú sálàmì ọ̀gá bẹ́ẹ̀ lóde fagrin náà tó. kọ́lá jẹ́yẹmí aishat lawa. sunday jàdó akíọ́lá yá. jẹ́ fowó lẹ́wà ọláyínká bí ó yẹ sẹ́ńpẹ́. bọ́sì akínọ́lá àfíìsì ẹniọ́lá ọ̀làjì ní àtòrí bẹ́ẹ̀ wù. ẹ̀dẹ̀ adépọ̀jù ojú pagogo abẹ́ni àgbọ̀ yọmi ọlọ́lọ́láyé tóyọ̀sí adésóyà ayọ̀ ọ̀làdàgbọ̀ ẹ̀sítà kalẹ̀jáyé jọ̀nù di kàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun yìí àmọ́ olùyọlẹ̀ subtitled in English ó ti wà lórí YouTube. ibi wọn dẹ́tẹ̀ òkúta ẹ̀ àbá ìdí òrombó ìdí arẹrẹ ìdí abájọ <laughs> ǹgbẹ́jẹ́ hmm? pẹ̀lẹ́ ẹ̀yìn ọ̀gá lọ́rẹ́ mi sí ọ wọ́n tọ́jú ó mi pé tọ̀ ìtọ́ táwọn túlẹ̀ yìí ó kò gbọ́dọ̀ gbẹ tó bá you are in trouble ẹ̀yìn wọ́n ní kó sáré lọ mú ẹ̀yìn kẹ́ẹ̀gì kó sáré lọ ra bẹdúró wá kò sì ṣe é ní kánmọ́ kóbó kò jù bẹ́ẹ̀ lọ. ìyún ò lè ẹ adigun. sẹ́ńgẹ́ ẹ gbọ́ wèrè àfi bí gbà aṣọ ya yẹ́kṣì jọ ń bo ni kẹ́ẹ̀gì wa mo fẹ́ lọ repo. mú mi nì torí pé ó mìíràn ni mí ó dàbí pé ẹ ṣé o ti gbàgbé ìgbà tí ìwọ àti wèrè kejì ẹ tó kó làṣẹnu bíi bọ́ọ̀lù oníke o ti gbàgbé ìgbà tẹ́ ń sàlùmọ̀kọ́rọ́ ń bi ọ̀rọ̀ owó epo tó jẹ́ pé o fi gbàgbé kẹ́ẹ̀gì sẹ́yìn ọkọ rẹ̀. Eh. èmi èmi o tiẹ̀ fẹ́ lè sọ pé mo yọ owó epo sẹ́yìn èmi. èyọ eh, èmi ẹjọ́ ń kó mi ní ojú mi fọ́. èmi ò lè àmọ́ fò lè lọ mí o èmi ń jalè rí aláìṣe ah, nuru hmm. nuru ni yọwọ epo sẹ́yìn. Hmm, nuru mọ yọwọ epo. Ah. ìwé sí yọ. èmi gé ń fòṣèré olè ṣe láyé tí mo wá èmi. mo pàlù fún ọ. Ah, mo ti fẹ́ rí kẹ́ẹ̀gì báyìí. ilé yín ni bí a kò lọ sómó lùmbàrígà àbí kò lọ Ìbàdàn kò lọ mú bẹ. mọ lè ju o. Eh. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọ̀hún ẹni òṣìṣẹ́ ọ̀hún. èdè ń da tọ́ dáhùn dáhùn dáhùn dáhùn ṣe yóò ṣe kí n tó lọ jíṣẹ́. sẹ́jọ́ yín wá ni. mo kìsà jìn tó bá sọ̀rọ̀ ju tí n bá wá mọ́ lọ o aláṣọ bàbá ṣẹ̀ngó. bá pin ni ẹ. bá tiẹ̀ lè gbá bí bọ́ọ̀lù méjèèjì tí wèrè fi ń pàfọ́mànsì nì mú tiẹ̀ yẹ ni. àtúfẹ́ sọ pé ìmọ̀ ọmọ tó gbé sùn. ọmọ olóògbé sùn. tọ́wà lákùrẹ́ ọmọ olóògbé sùn kọ́ tọ́wà lákùrẹ́ tọ́wà lákùrẹ́. àkúrẹ́ bo ní bẹ. kò sí wàhálà. ẹ ló mọ̀ ń jáyé o. awọ́lu. ó máa tẹ̀ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀ o kí la tún rí gbọ́ o. ẹ èmi ni èmi gbé jẹ́ ni ẹ awọ̀lú ẹ mo fẹ́ kó o ṣèrànlọ́wọ́ kan fún mi ni. ràn ẹ́ lọ́wọ́ kí ló sọ́wọ́ tiẹ̀ ti ń ràn lọ́wọ́ kiri. ẹjọ́ awọ̀lú mo fẹ́ kó o mú kẹ́kì tí ń bẹ́nu tó gbé bọ́ta bá ń fi repo bọ̀. kí n bọ́ repo bọ̀ epo kémi ò bá wọ̀ repo bọ̀. àní kò sí kẹ́ẹ̀gì ń bí àní ọkọ̀ tó gbé bóde ni kẹ́ẹ̀gì wà bá ń fi ran ọkọ̀ bá ń fi repo bọ̀ ń sì fún tó bá dé yọnu owó rẹ. ó dáa náà mo gbọ́ tiẹ̀ mo gbọ́ ni o èyí tí gbà o. ọ̀gá pẹ́ o. àwọn olùmọ̀ọ́sẹ̀ bẹ́ẹ̀ àti bí wọn ẹni ìpàkọ́ rẹ lọ lè gbé kèrègbè kọ́ lọ lè pọn mi wá fún mi kọ́ pọn kókún lẹ́múlẹ́mú lódò ọlọ́yọ omi ibẹ̀ ló wù mí kí n bù sára lónìí. ẹyọ yẹ ẹ lè rẹ. Kini kini bẹ lẹ́nu rẹ tó kí ni wí. olúwa mi tí màá ní kí n sáré lọ sódò ọlọ́yọ́ odò ọlọ́yọ́ jìn tí n bá máa fi lọ tí n fi padà dé àjẹ́ òdì jù. kóró gbá lẹ́nu ẹ̀ olúwa mi o kóró kóró gbá lẹ́nu ẹ̀ olúwa mi o olúwa mi o ìtọ́ tí mo túlẹ̀ yìí tọ́ba yìí lè gbẹ tọ́ba yìí lè gbẹ. mọ́tò lẹ́nu ni ẹ dákun kí lè fẹ́ tẹ̀ ń wá wọ́lẹ̀ sí mọ́tò. mo fẹ́ kẹ́ ràn lọ́wọ́ ní ìsàlẹ̀ agbára mò ń lọ mo sì ti pẹ́ ẹ mi ẹ dákun. kí n gbé yín kí n fi irú mọ́tò yìí gbé yín irú mọ́tò yìí. kí ni arúgbó sogeri èkìsà náà ló gbà rí sáwọ́ ò ti gbé irú yín rí ni. irú mi. ẹ̀rí mi ni dákú gbé mi ibi tí mo ti ń bọ̀ mo ti rìn rìn rìn ó ti rẹ̀ mí bó bá lè fẹsẹ̀ gbé mi inú mi ó dùn. kí n gbé ọ. ẹ ràn mí lọ́wọ́ gbé mi. mo sì gbé ọ. ah o ṣeun o ṣeun o ṣeun o ṣeun ṣe ìwọ náà lọ lẹ́sìn. mo ń pa kókó fẹ̀sìn ni olóko ẹ̀sìn àwọn ọlọ́lá ni mí. ah o ṣeun mo dúpẹ́ lẹ́tọ̀ wá ṣe wọ́n sọ fún bàbá mi kí bàbá mi ó rẹ sí kó wá mú pa kókó fún un. kọ́ kẹrù àná kọ́ kẹrù. ẹ dákun tí a bá béèrè ṣé ẹgbẹ́ òkú ẹran nu mọ́tò ni. kí lẹ rí. ọrùn ìpọ̀jù ni láìsí ṣáláńgá. ẹ mọ́ bínú ẹ mọ́ bínú àwa la da fẹ́fẹ́ láàmú díẹ̀. ẹ wo ẹ ní ìdí flọ́ṣà o. flọ́ṣà láti fi ṣe kíni. Ah, ẹ fi fọnu yín nù ni ah, ẹ wo ẹyin yín ó kàn sojú funfun lásán ni òbú ló kúnú ẹ o ah, inú yín bu o. lórí pé kíni lórí pé mo sọ̀rọ̀ fún yẹn wò tẹ bá lọ́rọ̀ ẹnu yín ò dáa inú tèmi gan ò dáa o. ẹyin kò tiẹ̀ ní ìdíkẹ́ ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé inú yín ò dáa pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ń túlẹ̀ yìí. ẹ wo mo fẹ́ wind down ni kí oorun burúkú ó jáde káfẹ́fẹ́ àlàáfíà ó wọlé. ẹ fẹ́ wind down eh. nírúurú ọkọ̀ yìí. ẹdúró ní kí ni se ṣe ba ina n'iru nírú mọ́tò báyìí ẹ wind down gbogbo ẹ ń wa lójú ọ̀nà ọmọ gbẹ̀yìn pé ah, ẹ wind down ẹ wà inú dáńfọ́ lẹ́rù pé ẹ wà. ẹ mọ bínú ẹ sá ń so ẹ ń so. Ah! Ah, n má bínú. ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ inú kẹjọ oorun àtẹsí papọ̀ mọ́ra wọn àti kẹmọ kẹmọ fẹsẹ̀ rìn nínú oorun èwo ló èwo ló tẹyin lọ́rùn jù gbogbo. ẹ lọ dá ọ tẹ́lẹ̀. ẹ lọ dá ọ tẹ́lẹ̀. ẹ sì bẹ̀rẹ̀ kàrámọ̀ bíi pé bóyá àbí pé kínní ni ẹ̀yin èso ni abẹ́ èso ẹ sì bẹ̀rẹ̀ kàrámọ̀ bíi pé bóyá àbí pé kínní ni ẹ̀yin èso ni abẹ́ èso. ọkàn ọkàn gbogbo ọkàn gan ni o. wọ́n bọ̀ tún tilẹ̀kùn bá mi lu ara ẹ torí ọlọ́run sẹ́mi wàá sọ kọ̀wọ̀ báyìí. ó bá da afẹ́fẹ́ láàmú ó yẹ kémi náà lè tún afẹ́fẹ́ ṣe fúnra mi o oye ah chachachacha ó gbọ́dọ̀ kú náà ni. ah ah. iná rè iná rè ọkọ̀ ọ̀gá mo dáná ọ̀daràn ayé mi bàjẹ́ mọ́tò ọ̀gá ni mọ́tò mọ́tò ọ̀gá ni jọ́nà mọ́tò ọ̀gá ta ni mo fẹ́ sọ fún níbo ni mo ti fẹ́ ta ni mo fẹ́ sọ fún. ọ̀gá o. Àjẹ ṣálù mi, àwọn lásán ni mo fọ́ ọ, gbẹ́jà ọ, yẹ, yọbọ lè nà ọkọ wọn yọbọ yọbọ àtàwọn àlejò yọbọ wọn mú yàn lọ bọ́lá yọbọ taking to the tension wọn mú yàn lọ ṣé kí n tẹ̀lé ni. ṣé ti torí pé ọmọbìnrin fọ àwo mẹ́fà péré lọ́ka ṣe torí ẹ̀ mú bígbà tí èèyàn mú olè báyìí. torí rẹ ni. àmọ̀gbé ẹ dákun ọ wọn mọ̀ tí mú lọ sí kinní nù. irọ́ wọn tí mú lọ ṣé bó rí báwọn náà sì dúró yìí òpònú. ẹ dákun ẹ dákun ẹ dábọ̀ kí n mm. kẹ́kẹ́ lèmi ò béèrè lọ́wọ́ yín o ńgbà téèyàn fún àwo mẹ́fà tí wọ́n torí ẹ̀kọ́ amútàǹkì wáyà yín tí wọ́n tò ẹ̀ lọ bí ẹ mọ́tò tó lẹnu kọlẹ̀ tó bá pé ìkẹ́nu ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ń ló ṣèṣì gún yín kí lọ̀gá mi kí wọ́n ṣe fún. ṣé iye wa ti ta nù. gbogbo ẹ̀yin tẹ wá mi gbọ́ tẹ̀sán ẹbí ò gbọ́ yín nìyí awọ̀lú má tẹ jóná àbí hospital wo lẹ gbé lọ mọ́tò tèmi mọ́tò tèmi jóná ah bolo kí ló ń ṣẹlẹ̀ bolo ti rí epo bolo ti rí sìgá awọ̀lú má tẹ mú sìgá ni mo ń rí gbogbo nǹkan tẹ̀ ń sọ bíi drama ni o bẹ́ẹ̀ ni mọ́tò tèmi ò lè jóná jàre à táwọn olùmọ̀tẹ́ bá jóná tó bá gbé lọ sọ́spítù bẹ́tà tí wọn bá dẹ̀ gbé lọ sọ́spítù kó tó di ipò kú line of duty ló ti kú nìyẹn yẹn ò ṣe problem mọ́tò mọ́tò tèmi jóná <laughs> ok ok mo ti gbọ́ kò sí wàhálà ẹ kúrò lórí fóònù fún mi ẹ̀yọ́ wọn náà ti gbọ́ pé mọ́tò jóná àbí. ah rárá sá. ó ti rí àwọn olùmọ̀tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ni ẹ̀yin náà lè ránṣẹ́. èmi ni mo ránṣẹ́. bẹ́ẹ̀ni. èmi ni mo rán àwọ̀ ló má tẹ̀ ṣẹ́ ṣáwọ̀ ló má tẹ̀ mu sìgá ni. rárá. ibo ló ti répo. Ah, kò yé mi. kí ló fẹ́ fa epo àti sìgá pé mọ́tò dóná papọ̀ ah. ṣé o ti rí pé dírámà ni ṣé o ti pọ́n mọ́ mi ṣeré ni àbí abẹ́ẹ̀kọ́ tí mọ́tò mi bá jóná lóòótọ́ in fact gbogbo ẹni tí àwọ̀ ló má tẹ̀ mọ̀ pátápátá bá jóná ni èmi ni mo sọ bẹ́ẹ̀ ah, ah no no no máa wádìí ẹ o hello DPO fún pẹ̀sọ̀ jayé ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹjọ́ ẹ má bínú ẹjọ́ mo níjọ́ ọlọ́pàá forty bẹ́ẹ̀ ni sáà. Mani ti kú. Kí ló pa? Irú question òun ló ń bí mi yẹn. Ìwọ ló pa. Sorry sir. Boss, what next sir? kó máa máa dẹ́rù bàyàn kí ló ṣẹlẹ̀. mo fẹ́ béèrè ibi tí mo ti lè rí májèlé rà ní agbègbè ọ̀dọ̀ wa yìí. májèlé májèlé kí ló fẹ́ fi májèlé ṣe gangan gangan tó mi ẹlẹlẹ bí ẹni tó ṣiṣẹ́ akọ gbogbo ojú ẹ ló dàrú bí ẹni tọrọ ń dùn yìí kí ló fẹ́ fi ṣe. ẹ wo ọ̀rọ̀ àwàdà kọ́lé tó wà nílẹ̀ yìí kì í sọ̀rọ̀ awẹ́wà o àwọn èkúté kan ní ó ń dà mí láàmú nínú yàrá ọ̀dọ̀ mi wọ́n sì ti jẹ àwọn kankan wọ́n ti fẹ́ jẹ́ bàjẹ́ bí àwọn dọ́kúmẹ́ǹtì àwọn owó ilẹ̀ onílẹ̀ ìtàn kò sí mi lọ́wọ́ wọ́n ti jẹ́ bàjẹ́ mo ṣe wò pé kí n pa wọn. kò sí wàhálà èmi náà ní kan nu léńgbà tó ń yọ mí lẹ́nu màá fún ẹ wàá ṣùgbọ́n má jẹ́ kó kàn ẹ́ lẹ́nu má jẹ́ kó kàn ẹ́ lẹ́nu kò sí wàhálà màá fún ẹ. ikú apẹni à ń pè ikú apẹni tó ń pè ni. ikú ọkùnrin tí mo rí láàárọ̀ òní. Ah! ikú ọmọ ìṣèkà ikú ṣe dáadáa ọ ọmọkùnrin tí mo rí láàárọ̀ ìdúgbòjú mi méjèèjì rí. Yeah. Number fifty two ilé ẹ̀ wà ní junction right away ẹ máa bọ̀. Hey ọ̀gá burú o kọ́gà máa ṣe é pé òun máa pa àwọ̀ lù nítorí kíni. kí ni wọ́n ń sọ tí ọ̀dọ̀ yìí tó bá yẹ pé ájẹ́tì fún mi wà téèyàn ó fi qualify ẹni tó burú kéèyàn ó lo qualification ní fọ́gà lọ́gà tó yẹ pé ìgbà míì báyìí téèyàn bá fẹ́ bá wọn ní gbólóhùn báyìí ojú wọn máa tún lẹ́ni láà àgàgà téèyàn bá pẹ́ lẹ́nu géètì láti sílẹ̀kùn fún wọn wọn tiẹ̀ mọ̀ bóyá èèyàn ń ṣàdúrà lọ ni àbí èèyàn ń bá fá ní gbólóhùn wọn máa sọ̀rọ̀ ni wọn máa sọ̀rọ̀ sí yẹn ni wọn máa bọ́ ẹni. ẹ ẹ ẹ tiẹ̀ mọ tó ṣalága gbogbo ẹ̀ ní pé sẹ́ẹ̀dì gbogbo bá ṣe ń ṣiṣẹ́ àyìn gbogbo ẹ̀ ti sú èmi ìmọ̀ bóyá mo lè rí sẹ́ńbù mi. iṣẹ́ ah, ah, wà á ah, ẹ̀yìn bókù ọ̀bá jìnnà ilé ẹ̀kọ́ iṣẹ́ ń bẹ́ńlẹ̀ bíbà bí ẹrù àìmí gbogbo nǹkan lọ́wọ́ ń kápá mi ẹ̀yin méjèèjì ẹ palẹ̀ ẹrù yín mọ́ ẹ máa lọ sẹ́yìn rẹ̀ ń sọ òkè ń bẹ̀ arẹ́mọlá sọ sẹ́yìn ni òun sọ aṣọ òkè ọ làbí ẹlẹ́wù ẹ̀ tó ní. mi lè jèrè yín ẹ̀gbọ́n ìyá alájẹ tẹ́yìn bá fẹ́ sọ̀rọ̀ ẹ mọ wọ́ọ̀sì mo mọ̀ ń ṣe báyìí kó ṣe ń ṣe ẹ́ mo ń rò ó pé kó rí. kò tó rí nìyẹn. n tí mò ń ronú rí lójú oorun ẹ tún mọ gbójú ayé. torí ẹ̀yin wọn ṣé gbogbo nǹkan tá lẹ́yìn sí eléyìí ni ìṣòro ẹ̀. òun ni o ah. eléyìí ni ìṣòro ẹ̀. òun ni o ah. tó bá ah. bẹ̀rẹ̀ báyìí eh, eh, tó bá ṣe báyìí bẹ̀rẹ̀ ni. àlọ́ ẹ ṣe mí àlọ́ ẹ ṣe mí ẹni ò fòrú sí ẹni ò fòrú sí kó kúkú parí ẹ tí mò ń sọ rèé. Hmm? Eh. ìbò sí o. kí ló ṣẹlẹ̀. ìbò èwo ni mo sì ta ló kù ah. ẹdun náà ṣé kí n ṣe pé èèyàn kú fún bọ̀bọ̀ yìí. ọyẹ eh, mi ìyá àbàdàn padà lọ. ìyá àbàdàn kọ́ kò sí kú lójú ìyá àbàdàn. ní sùúrù ní sí o. Ah, ewu ojú ló ṣẹlẹ̀ gan ẹ̀ sí èrè ni. báyà ká máa bá wèrè kíbo èbò. àṣẹ ká mọ̀ bọ́ ṣe ń kí ló ṣẹlẹ̀. gbé ká gbà wọ gbé ká gbà. ẹ mọ̀ sunkún ìbò sí o. ẹ máa bá gbà ẹ máa bá gbà kọ́kọ̀ pa ti ń ṣe. kí ló ṣẹlẹ̀ sí o. Oh, oh, <laughs> okay gbé ọ̀rọ̀ ẹkún ni. onídàlùkù wèrè dá ẹjẹ́ máa gbé. ẹ ẹjọ́ máa gbé. o sí o. ó yà wèrè. kí mò ń sí e kí mò ń sí e ọmọ lálà sí. kí n bá sọ tó ṣẹlẹ̀ fún yẹ̀rọ báyìí. kí ló ṣẹlẹ̀. ẹ mọ̀ ṣe o ẹ ṣe o ibo o sí o. ó dàbí pé ẹ ti ya wèrè ah. ẹ lè gbé microphone sẹ́nu kẹ́ mọ̀ ṣe wèrè. èyí náà ẹ bá ṣe wèrè èmi ò ní bòsí lọ́dọ̀ tèmi ẹ tí mọ̀ sunkún. bàbá ẹ sunkún lọ́nà nǹkan burúkú mọ̀ ló ṣẹlẹ̀ ah, nǹkan ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ ṣeun tí n bá sọ fún yẹn inú ọmọ tí mò sọ ẹ ṣeun. Ah, ah, sórí ọmọ tó bá dùn mí lọ́rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀yọ̀ kan báyìí bí sọ́spẹ́ǹsì mẹ́wàá ni àfi bí àlásàrì ó yá wèrè ni kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́. ẹ ṣe ẹ ṣe ṣe rí ṣe rí. kí ni jẹ ti gbọ́. pẹ́kìnì pẹ́kìnì gbẹ̀ngà adébóyè kílẹ̀ mọ́ lọ́jọ́ tá a kú ò láyé ń dínkù àbí. ẹ̀yìn gan. ẹ̀yìn gan wà ní à. ìbò sí ẹ. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tẹ́lá tó sọ̀rọ̀ sí orí yóò burú ni kí ló ṣẹlẹ̀ ẹ sọ tó ṣẹlẹ̀. ẹ ṣe ẹ jẹ́ ń tẹ wàá sọ báyìí ẹ ṣeun ṣe rí i ah tẹ̀sùn fi sọ̀rọ̀ o. tọ́lá ti sọ̀kò síbẹ̀ máa jẹ bàtà máa fọ́ ọmọ orí. ayé mọ̀ nìkan o. tí n bá sọ ohun tó ṣẹlẹ̀ rọ́gbà mi. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí. ẹ ṣe kí ni. ẹ ṣe rere ah, ẹ ya wèrè ni. ìjọ rere àdánwò ńlá ni aláwọ̀ ló ti kú. Yeah. awọ ló gún. ìfúró jẹ nígbà àyìn náà yé ń jẹ ayín lẹgọ ń jẹ ayín lẹgọ lẹ́yìn náà ti wá ń ẹ má ẹ má ẹ má awọ ló owó dé. orí mẹ́nu owó dé. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ lè fi suspense sí lóòótọ́ o ọ̀rọ̀ ńlá ni ẹ rìpítì ẹ̀. aláwọ̀ lu dírẹ́fà ti ń bá wa ṣiṣẹ́ ń bí. tó kọlà tó dúdú tó parí. ẹ mọ kọlà òun ni aláwọ̀ lu ti kú. Àwọn àsìkò tá a wà ìṣe sober mode. Onísùúrù jàre. Ẹ ẹ ọmọ tó ṣẹlẹ̀ ilé rẹ ni ó ti ṣẹlẹ̀ ẹ já lọ bẹ̀ ká lọ bá wọn ká lọ bá wọn. ó ti ó ti ó ti ẹ má lọ ní ní ṣe yín báwo lẹ ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Ah. Ah, ẹ wo ẹ má jà lóje ah, ẹ̀yin ọmọ pé ẹ̀yin ọ̀gá tí ẹ ń bá ṣiṣẹ́ ni eh. ọ̀gá burú àti pàápàá bí n bá lọ tèmi fẹ́ nu ọ̀nà ẹ̀lẹ̀ ta ni ó wà lẹ́nu ọ̀nà. ẹ eh, sọ́gà fẹ́ jáde nísìnyí ẹni tí èwo bá kú eh, téèyàn bá lọ ńjọ́ tó kú tó bá lọ jókòó pé òun fẹ́ lọ mọ jẹ̀ka bóun fẹ́ mọ jàkà ńjọ́ forty one days rẹ̀ wọ́n lè pa ni òun náà kú ni ẹ gbọ́ ẹ dákun jẹ́rí àtàkà àtọ́ka àtọ́ka ẹ sì gbẹ no problem kò ní dáa fún tẹ́ ẹ bá lọ kò ní dáa fún yín ṣé ẹ mọ̀ pé ẹ mọ̀ pé tẹ́yìn náà bá kú kò sẹ́ni tí ó wà níjọ́ ọjọ́ ah, mẹ́jọ ah, yín. ẹ má ro kúrò mi. kí ló yín jù mí lọ. lọ́dọ̀ wo. ìgbà ah, tẹ́yìn sì wà ní ogójì ọdún tẹ́mi wà méjìdínlógún. sí ẹ̀yin kọ́ni ẹ̀kọ́ kọ́kọ́. ẹ̀yin lẹ ń sí èrè ẹ̀yin tẹ́ wọ fifty. ẹ ti súnmọ́ fifty jọ. èmi èmi ẹ̀gbọ́n náà ti kọ́lé láìra lẹ̀ mí wọ fifty. sẹ́mi màmá àbúrò yín nínú òkè. kọ́lé láìra lẹ̀ mí wọ fifty ẹ wá mọ táàsì ó ti kú báyìí o ọlọ́run ní fi kú tó yáwọ́ pa gbogbo wa o ẹ ní sórí burúkú o ẹ mú owó wa ẹja dáwó ká nà ń bẹ o. kí ló dé tó jẹ́ pọ́wọ́ tí ń lá dá sí. ọ̀kan pàtàkì ní láàrin àwọn ìránṣẹ́ Elédùmarè ẹni àkókò rẹ̀ bá ti tó ní mọ́ rán sí i ẹ sì mọ̀ wípé adìẹ ni gbogbo wa lọ́wọ́ Elédùmarè ẹni ó wù ni mọ́ múnú àgọ́ rẹ̀ ìlàfin ni agbélé ayé ṣe rere ká gbẹ́dún níyàn wùwà àtàtà Hmm, elédùnmarè à ń bẹ̀ o ti kọjọ́ oníkálukú wa ó jìnnà síra wọn. èèyàn wa lọ́láhùn ní pẹ̀kun awọ̀lùmọ̀tẹ́ ti ń dágbére fáyé lónìí wípé ó ti gbà o ẹja filẹ̀ bò láṣìírí. irọ́ ni o irọ́ ni o. Thank you. jẹ́ hmm? ìwọlé wa máa lọ lé ọ̀dọ̀ yín báyìí ó gbìyànjú ó ṣe mo dúpẹ́ ó kó àdó tì mí ó ṣe mo dúpẹ́. àìdúgbà rẹ ni ẹ wá rí pò lóògùn rẹ o kó o ṣe farabalẹ̀ kó o sùn dáadáa ó ah, ah. gbọ́. kò sí nǹkan tó tó kù mọ́ ibi kí n wọnú lé ní ìsìn kí n wá nǹkan jẹ má ti jẹun tán kí n lo oògùn kí n sì sùn nígbà bá wa jí ara mi bá nà dáadáa tára mi bá balẹ̀ n ó yọjú sọ́gà. tó gbogbo tútọ́gà bá fẹ́ fi mí pa ń ń bá yọjú sí wọn kí wọ́n mọ̀ fi mí pa. ìtúwò tún lọ́gàá fẹ́ fi ọ pa ah, wọ́n dán nǹkan wọ ají tóní òpin rẹ̀ kó tẹ̀lé ìyá rẹ̀ lọ ọjà kó sì mọ́ tẹ̀lé padà wálé kò sí nǹkan tó gàfẹ́ dánwò ju ẹ̀tẹ́ àtàbùkù lọ ọ̀gá ó tẹ̀ ni kí ló tún fẹ́ ṣe fọ́gà ó ti páyà wọn tó ó páyà ọ̀gá títí tí ó para rẹ̀ ṣé bọ́lá ni ò pọ́. ọ̀sán kò kú nípọn títí títí kó kọjá gẹringẹrin orunkun ò sì ní wọ̀ kó kọjá gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. mo mọ̀ pé ẹbọ ò ní lelele kọ́kọ́ já kú. gbé mi lọ wọ́n mọ̀ tí ń gbé mi lọ wọ́n mọ̀ ń gbé mi lọ wọ́n mọ̀ ń gbé mi lọ. ẹjẹ́ àpẹlánà ẹjẹ́ àpẹlánà ẹjẹ́ làwọn ọmọkùnrin ìwà gbẹ̀ngbà wọn ogun wo làwọn ọmọ ọlọ́mọ wa kó síbà nítorí ọlọ́run. sọ láyà. mo láyà gan. tí n bá ní kọ́ lọ rèé gbà nǹkan lọ́wọ́ tó lè bá wa. o sì yóò kú tẹ́ ní kí n lọ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ máa gbà lọ́wọ́ àmọ́ yóò smoke dáadáa. ajé ògúngún ni sọ. So oníṣọ ọ̀bùjí jẹ́ ní ẹ lọ́wọ́ má má jẹ́ ní ẹ lọ́rùn torí ìwọ lọmọ olókun ṣẹ̀ ní adé. ìgbà tí àwọn àgbààgbà mẹ́ta tó mọ̀ díẹ̀ ta ti gbà ní ọkọ̀ rẹ̀. yìí kankan ni kò gbélé mi lọ́wọ́. olówó lèmi olóṣì ni wọ́n tọ́tọ́ ah, láyé wa. wá wá wá wá ẹrù mi rè. ṣó wà òkè. mo wà òkè. ṣó lálàáfíà. mo lálàáfíà. mo gbádùn. mo gbádùn. ṣó yọnu. yóò yọnu. ó yọnu. mo ní kò bá dẹrù. ah wo wàhálà ti wà o wàhálà ti wà o gbèsè ti dé. ọ̀gá ọkàn mi ní bọ̀bọ̀ yìí ò lè ẹ̀bùn wa rárá. Daniel olówó tí kì í fẹ́ kẹ́lẹ́ obìnrin nìyí wọn. ó dẹ̀ dúró. kí ló dé. kí ló dé bò ló ń lọ. fi mí lẹ̀ o jẹ́ kí lọ ojúṣe tó rán mi o. iṣẹ́ wo mo tàbí tó bá wù olówó ẹni níràn nílọ jẹ́ kí n lọ jíṣẹ́ tó rán mi má dì mí lọ́wọ́ o. kò sí gbàkúgbà tí kọ́ládé bá ṣẹ̀ mí lọ́wọ́ tí mi ò ń tà mo máa ń ta gbogbo àkàrà mi tán ni. ipe àwọn kì í ṣe alájẹ. bọ̀dà mi ò sọ bẹ́ẹ̀ o. láti last month o ti promise pé o fẹ́ fún mi lọ́wọ́ mi o sọ fún mi pé ṣàníjà ni màá gbé nǹkan tó ń sọ náà. fún mi ní wíìkì tó bá máa fi di next week I'll will pay your money next what. ọjọ́ kan ti wà tí mi jókòó rí tí mò ń ta lúdò pẹ̀lú ọ̀rẹ́ mi ó dẹ̀ ló fẹ́ lọ lo rẹ́sítù tó máa lọ báyìí tí máa padà rí òkú kan ló síwájú mi tó ń bá mi ta lúdò ká ló wà lọ́nà náà. èmi ni mo lu o six five ni mo ná o. ọ̀daràn rẹ̀ mú ìrora mú ìrora you are under arrest. ẹ ní sùúrù ẹ ní sùúrù. ọlọ́run kí lè ṣe mí tó bá jẹ́ ṣe ni ẹ dáríjì mi ọlọ́run mi. mo rí kòrókòrò ojú mi báyìí ni mo fi òòṣà ńlá gidi tí gbogbo òòṣà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí wọ́n ń wárí fún. òrìṣà ọlọ́mọ ni ó fẹ́ràn ọ̀dọ́ ó fẹ́ràn ọmọdé ó fẹ́ràn àgbàlagbà. ṣé rí wàhálà tí àwọn ọmọ yín bá wa fà yẹn wọn ò lẹ́tọ̀ọ́ sí o àmọ́ àwa ń ṣe sùúrù torí orúkọ wa. irú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọdé lẹ́nu iṣẹ́ yín kọ́ ló jẹ́ kó rán lọ síbi tó ń lọ yìí ọ̀gá ní ká farabalẹ̀ síbi tá a bá wà. kí ni nǹkan tá a máa ṣe báyìí. kò yé mi kò yé mi ẹ̀rù ń bà mí. wọn ń ṣèyàwó lẹ́ẹ̀mejì ẹkùn tí wọn bá ti ṣe báyìí èèyàn gbọ́dọ̀ dúró tán ni ayé á gbọ́ ọ̀run á mọ̀. ẹlẹ́ o ah. ìyàwó ṣèkín. Ah, èmi nìyẹn o. wàhálà wà á àgbẹ̀ ti fọ́ omi nìkan ló kù. ó ti pàdé mọ́. yóò mi kú yóò mi kú kí ni títí bántálẹ̀ àfẹ́sọ́nà tèmi pẹ̀lú atọ́kùn. ẹni ó mú kọ̀ǹkọ́ dání ló mà sí ní tìlú ọ̀sọ̀. Ah! ìrẹ́ ní kankan nílé yìí. sójú ìdádójú pé owó nílé ló tú. sẹ́ni kankan nílé yìí. ìgbọràn ó sàjẹbọ ní ìlú. ẹ ní sùúrù ah, ah, iléeṣẹ́ wa ti ra ilẹ̀ yìí lọ́wọ́ ẹni tó ní i ìwé ẹ̀rí jẹ́mi dẹ̀ wà lọ́wọ́ wa ń bí. gálà àti báwọn agbófinró dání gbogbo eléyìí tó ń sọ ìwọ̀n ni máa sọ fún wọ́n ti dá sínú ọkọ̀ wọ́n ti kó wọn lọ́tún. èmi náà ní ẹnìkan èmi òrìṣà kan ṣoṣo tó jẹjà ní èjì wọn. unbelievable ṣé pé àwọn kan wà láyé tí wọ́n burú tó dẹ̀ níkà ah, tó bá yẹ pé òun ló jóná mọ́ ni mọ́tò yẹn kọ́. madam àwọn kan ò mà kí ń rò bẹ́ẹ̀ yẹn ṣe rí ìrònú ọ̀pọ̀lọpọ̀ olówó ló kéré bí ọmọ iná igun. ìrònú wọn ò kéré control over their money ló kéré irinṣẹ́ èṣù lásán lásán pépà tí ọmọ ènìyàn kùn lọ́dà lásán àbá ohun ayé ó di dandan kó bá ayé lọ inú ti wá bí mi báyìí ẹ bá mi sọ fún olówó ogbó tó ń ṣílẹ̀kùn fún olè yẹn Fẹ́sọ àbí kílẹ̀ porúkọ ẹ̀. yẹ Fẹ́sọ. ẹ bá mi sọ fún pé àgbò méjì ti ṣetán tó fẹ́ bomi nínú kòtò kan náà kí ọkùnrin kó tó àtọ̀rìn kí obìnrin kó tó àtọ̀rìn ìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. tell him I said so èmi àti ẹ̀ afẹ́jọ́ mú nǹkan lẹ̀. ẹgbẹ́ ajájọ́ mà lájájú rẹ̀ ṣó lórí burúkú lobìnrin ni kí ló kàn nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ooo oh, ibi tó bá wà ó sì bí bọ̀ mo fẹ́ kí ẹlẹ́dẹ̀ẹ́ máa gbọ́ níbi tó bá wà gbogbo tó wù kó lè jẹ tẹ́lẹ̀kùn èmi ni màá bàjẹ́ mi ìfẹ́ mọ nǹkan tó ní kí ló ní kò sí nǹkan tó wù tó ní tí ò ṣe pọ́kùnrin wà lẹ́yìn ẹ̀ màá bá gbogbo ẹ̀ jẹ́ à asùnkàkà asùnkàkà tó ń gorí ẹ̀ òun halẹ̀ mẹ́mi lórí owó mi bóyá yàrá ìyá ẹ̀ ló ní. ẹ ló ní po sà yẹ sà ẹ jọ ẹ kéèsì bọ́ èmi àwòlúmọ̀tẹ́yẹ ẹ jọ mo fẹ́ ká lọ sí kóòtù lọ́la mo fẹ́ kó dé kóòtù lọ́la ìjọ ẹjọ ẹjọ ẹjọ mo fẹ́ kó jèlè ẹ̀ lọ́la lọ́la náà mo fẹ́ kó jèlè ẹ̀ mi ìmọ̀ kan tẹ́ fẹ́ ṣe fún mi. kẹ tó sọ tẹ́lẹ̀ iṣẹ́ wa nìyẹn. ẹjọ tó lọ lọmọ abáyín ní kóòtù ẹjọ ohun tó wáá kan obìnrin olórí burúkú yẹn ń bẹ torí mi ò mọ bí ajínigbó bó ṣe fẹ́ di ọkọ ẹni o gbàràn mi bó ṣe fẹ́ di ẹlẹ́rù mi ìmọ̀ o ẹjọ. ẹ wo ẹ fọkàn yín balẹ̀ olówó má já sí kòtò má já sí gegele olówó tá a bá ń jẹ nú ẹ̀ ni olówó tá a bá jẹ ń bẹ̀ bóun kó já sí kànga àwa ò mind à ṣiṣẹ́ wa bí iṣẹ́ ẹ̀yin gba gbélé gbọ́. mo fẹ́ discipline bọ̀bọ̀ yẹn ẹ jọ. <laughs> no problem sir all right uh, i'm here to serve you uh, <laughs> no problem sir yes sir all right sir. okay sir. tó bá gbé sílẹ̀ tí bá gbá etí ẹ̀ get out. ọdẹ òṣì àti wọ àti gbogbo yín pátápátá ẹ máa tàlé àwọ̀lú má tẹ̀ni o kò tiẹ̀ sí problem tí n bá lọ sí kóòtù lọ́la máa kó gbogbo yín dání ẹ ṣe ẹ ṣe màá ní kọ́ géèlì yín bójọ́sẹ̀ kan ni ẹ lọ lò bẹ̀ náà màá gbà yín lẹ̀ fúnra mi ẹ yí wèrè déédéé yìí ok. tó rọ̀ ọ́ di ò dá o mo ṣe ìbélédùn mọ́rin ló mọ iye ẹni tí yóò gba ògo tó dáa tó ń gbá báṣọ alábí hmm. ìwọ bá rọ́bà lọ́nà òǹra wọ́ kí ló ń wí náà. ẹ dákun hmm. n tó mú mi kọrin rè é ṣé lóòótọ́ ńlọ̀gá ò gbé Awọ̀lú lọ kóòtù tí yóò lọ jẹ́jọ́. wọn ò gbé sùn sínú yàrá kan wọn àmọ́ kí í ṣe wọn mọ bá ṣeré ni wọn mọ bá ṣe so mọ̀ pé ńgbà tí èèyàn ti ṣe tí ó àṣemọ́ṣe tó débi kan tó ti yí padà so mọ̀ pé ọ̀gá kálánù sórí má jẹ́ kí n tàn jẹ sórí bí ó bá jẹ́ pé òkú wèrè ò jí padà lóòótọ́ ní tilẹ̀ tọ́ lọ́hùn tó jẹ́ pé ó sì kú bó ṣe kù ọ̀gá wa àrèjì wọn àrèjìmẹ́ǹtì kóòtù fún wọn ò gbé kulẹ̀ àwọn ẹbí rẹ̀ wọn ò mọ̀ bá jẹ́jọ́. dákun gẹ́gẹ́ bí n tó sọ ni mo fẹ́ pàkíyèsí ẹ̀ sí padà hmm. ká ní lóòótọ́ lóòótọ́ ńlọmọ́ni lọ́gbàbẹ̀ lọ́lọ́run sò sétí ọ̀padà débi pé yóò jí padà hmm. ṣé wọ́n gbòkú ẹ̀rí kóòtù kan bá bá ṣẹjọ́ ni. ọ̀gá ó gbé lọ ah. àní mò ń sọ̀rọ̀ èèyàn fún ọ̀gá ya, ọ̀gá ti san jújù. ọ̀gá kata ojú. ó san ju ah. ọ̀gá ti kala ju àfi bíi use ah. use nìkan ni mo mọ̀ léèyàn tó dájú jù nílé ayé yìí. ìyá ẹ ṣẹ̀ báyìí ìyá ẹ bá wí pé o ṣe ní tí ò da ó sì mú ẹ̀rún gò ó sì rún sórí sí àfúnyà rẹ̀ ìyá rẹ̀ sì jókòó légò gbogbo kínní ìyá rẹ̀ sì ń sọ̀ra. yahoo yín yàwùsẹ̀ o ti gún yẹn báyìí lójú rí. fi jọ ya lánìyàn ni. lánìyàn o. a ya lánìí njọ́ kẹlẹ̀ òun náà kábẹ́rẹ́ lẹ̀ fún yẹ lọ́wọ́ lọ́yọ̀ lánìyàn ah. ó kọ́ làwẹ̀. ìjọba tí mo dá ń sọ tí mo sú mi rè mo sì dábọ̀ ẹ̀ fún ọjọ́ kìnínní àná gbogbo bí a wà yóò ti sú mi e, ẹni tí ó ń gbà mí jì ẹni tí ó sẹ iṣẹ́ wèrè wo ló fi lọ mi. Ah, iṣẹ́ ẹ̀kọ́ ohun tó ń sẹ́yìn ló pè é iṣẹ́ wèrè ah. eh, iṣẹ́ táwọn èèyàn ṣe tí wọ́n fi ń yẹn gàn. dúró náà kí ni máa ń jọ ọ lójú nísẹ́yìn náà ìsẹ́yìn yìí ń ó jọ ọ lójú kú. ta ló mú fẹ́ gbà ta ló fẹ́ gbà mí lẹ́nu wàhálà yìí ọlọ́run. àlàyé eh. àlàyé ọkàn la ṣe ẹ tó ń ké ládàánú ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn. ìṣèlè kí ọ̀dọ́dá ti fi ní kí ẹ bá mọ tó ṣe bí ẹyin náà bá mi ké ẹ bá mi sunkún ibi nǹkan kékeré báyìí jàmbá kan ló ṣẹlẹ̀ sí mi nǹkan kan ló ṣẹlẹ̀ tó bàjẹ́ lọ́wọ́ mi láàrin mi àtọ̀gá mi tí mo bá ṣiṣẹ́ mo sì bẹ̀ wọ́n títí títí títí kódà mo tó ráyàn sí wọn pé wọ́n bá bẹ̀ wọ́n wọ́n forí jì mí àmọ́gà mi bá kẹ́kọ̀ọ́ rí pé dandan dandan òun ò ní gbà

yóò rí wo nìyẹn dẹ. ẹ dákun sẹ́yìn lè pa mí. kò sí wàhálà tó bá ti lówó lọ́wọ́. Ah, ah, ṣé tó gbowó lọ́wọ́ mi ni. sí nígbà tí wọ́n mú mi wọnú sí ìlànà bẹ́ẹ̀ sì ti mi wọlé báyìí gbajúlẹ̀ fi pàdé mi tẹ lù mí lùkulù láì ṣe pé béèrè kankan lọ́wọ́ mi ẹ gbó mi ò fẹ́ lè lù lánàá lórí pé kẹ̀kẹ́ gbé mi sókè báyìí kẹ̀kẹ́ là ń mọ́lẹ̀ wì kí n kú lẹ́ẹ̀kan náà ẹ tún fẹ́ gbowó ẹ̀mí mi lọ́wọ́ mi ẹ fẹ́ gbowó ẹ̀mí mi lọ́wọ́ mi ẹ bá ṣe bẹ́ẹ̀. aláyé àná nìyẹn ìlà èmi ò fẹ́ kú sí ni alágbowó. Ah, èmi kẹ̀kẹ́ láwọn èmi mọ́ kí kí kú ni. ṣé ìkọ̀lá ẹ bó ṣe bẹ́ẹ̀ sóore fún mi ẹ ṣe mí lóore. àlàyé ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ jù tó bá ti ní lọ́bí àkókò sì dìde má gbá ẹ lẹ́ẹ̀tì o. ẹ mọ gbà mí bọ̀dọ̀ ẹ mọ gbà mí ẹ jọ ẹ mọ gbà mí. ọ̀dà ọ̀dà náà mo ní mo ní mo ní nine thousand nine thousand mi bẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá rẹ̀ káńtà ẹ dàkú bóyá kí n pè wá àbí kí n kẹ́ mo bẹ́ẹ̀ sì gbà lọ́wọ́ wọn mo ní nine thousand. sáyẹ̀nsì yìí ọ̀ndà orúkọ ẹ̀ pé ìwọ ló ní ká pa yá ẹ̀dá. pé kẹ́ ẹ pa mí. kàn sáyẹ̀nsì bẹ́ẹ̀ lọ́wọ́ kan kò dẹ̀ máa lọ. yíyá. ká lọ sí ilé ẹjọ́ yẹn gangan ló máa dá o tí wèrè bá rojọ́ wèrè kan ló máa dà òfin tẹ ẹ ní lọ́wọ́ tẹ fi lè dìtẹ́ èèyàn for that long ẹja lọ máa rò níbẹ̀. amòfin. agbófinró. ẹ ṣe sùúrù kò ń ti yẹ yín à ń ṣiṣẹ́ wa bó ṣe yẹ ká ṣe ni ah, mọ́tò seventy million naira là ń sọ̀rọ̀ nípa ẹ̀ kó ń ṣọmọdé owó. à ń sọ ṣẹṣẹrẹ tí ń jakúṣẹ lójú máa san seventy million naira ẹ máa san padà ẹ jọ ṣé bẹ́ẹ̀ ni tó ṣẹlẹ̀ sọ pé ẹ ti fi sísẹ́ ọ̀. oyún ẹrú ní dẹjọ́ tí wọ́n fà ní dàlúrù tí wọ́n fà bá tó bá ṣàìsàn ẹ̀yin ní pótú ti gbéṣẹ́ ẹ̀dẹ̀ àmọ́ tí ọmọ olówó bá ti wá ṣàìsàn ẹ̀yin kan fi ata sí lẹ́nu ẹ wo kò ní bù fún mi lódindi bẹ́ẹ̀ ni mi ní gbà láàbọ̀ lọ́wọ́ ẹ̀. Ah, ṣọ́sọ̀. ìyàwó yìí. sir mr wolu tó wà ní sẹ́wọ́ fóun yẹn má yẹn ò mímọ́ sir. very good nǹkan tí mo fẹ́ gangan nìyẹn ẹ fẹ́ la. ẹ ẹ mo pray kí kankan má ṣe máa yẹn o. <laughs> ẹ gbé lọ sí hospital náà. ok sir. mo pray kí máa yẹn má kú kí kankan má ṣe. Ah. no no no no no no no ah, ọlọ́run ní jẹ́ kí ah, suspect àwa kú sí sẹ́yìn. a ní tèkẹ́ ìzí pẹ̀lú. ẹ rí mi wò bí ìran. ọlọ́run ló máa yọ mí èso ó mà fẹ́ pàdídà ó fẹ́ máa lájà ah, eh, ẹrú máa kú owó máa jóná nìyẹn máa lùsì kéèsì yẹn nìyẹn ká ní pé bọ̀bọ̀ yẹn ò jí mọ́tò mi ti lọ gbé nìyẹn. àṣà àti ẹ̀dúpẹ́ fọlọ́run bọ́ nǹkan tó ń ya èmi lẹ́nu jù ni pé wọ́n fún mi ní information pé bọ̀bọ̀ yẹn fúnra rẹ̀ ló fún àwọn tọ́jú wà ní sẹ́ẹ̀lì ní owó pé kí wọ́n lu òun pa ṣẹ̀dá mọ̀ pé tí ẹrú bá ti kú ah, owó olówó ẹgbẹ́ nìyẹn ṣẹ́rípó lórí burúkú ni bọ̀bọ̀ yìí DPO ṣẹ́rípó lórí burúkú ayé àtọ̀run ni bọ̀bọ̀ yìí ṣàmùkọ́ náà ló ní kó jí tí ò bá jí ń sìn yìí gbogbo nǹkan ti máa lose everything ni ó ti ẹ̀kú yẹn náà yẹn ò ń ṣe problem tèmi torí ibìkan ni mo pa bó bá kú ó pè mí owó yẹn ò bá lọ ó ti kú already bọ̀ ó ti wá wà láàyè ń sìn kí la fẹ́ ṣe o báwo ni tóbìnrin tí mo sọ fún yín olórí burúkú. ọ̀ràn mi dẹ́lẹ́rù báwo ni tọ̀rọ̀ tiẹ̀ o owó mi ń kọ́ báwo ni mo ṣe máa gbà á. Ah, <laughs> tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti agree pé òun máa sanwó bó bó ṣe gbọ́ pé máa yẹn kú báyìí ó change mind ẹ̀. ẹ bàbá òun ti wá padà jí báyìí ń sẹ ẹ ká continue case wa ó ti jí ẹ continue case ah èwo ni pé ọ̀rọ̀ bẹ́yìn yọ kí ló ń ṣẹlẹ̀. èmi ò wá mọ̀ o ok màá pè yín later. sà mo ní kí n sọ fún yín pé case bọ̀bọ̀ ta arrest lánàá yẹn ṣé kí n gbé fáìlì wá sà ẹ sà torí case gbogbo yẹn. go first ah. sorry sir. you ready láti attend to anybody. ẹ rà mọ ẹ rà mọ. madame máa tó yọjú sí yín láìpẹ́ wọ́n ní kẹ́ má bínú wọ́n máa ń ní gbogbo nǹkan tẹ́ bá fẹ́ jẹ kíkẹ́ sọ àmàlà wà sẹ̀mú wà ráìsì wà. ẹ ẹ mọ̀ sí yọnu ètò fún mi náà ti tó ẹjẹ mọ́ mi lè náà. drink lásán lélẹ̀ nǹkan jíjẹ ni mo béèrè lọ́wọ́ yìí. ẹ wo pé ọ̀rọ̀ nǹkan jíjẹ kọ́ yìí ẹjẹ mọ́ mu ilé ìlọ́nà. ẹwà òkè fọ náà bẹ́ẹ̀ni. kódà tí madam ma ti àtẹ́ẹ̀dì sí yín tán tẹ bá nídìí àti jẹun ẹ pè mí kíchìn ni mo wà. ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ẹ ra mọ̀ ẹ ra mọ̀ ẹ ra mọ̀. dìde dìde dìde dìde ah, ah. pẹ̀lẹ́ jókòó. Ah, ẹ má jẹ́ n jókòó. a ní kó jókòó. ẹ má jẹ́ n jókòó. èmi náà ní gbọ́ nǹkan tó fẹ́ sọ. ẹ má jẹ́ n jókòó. mo ti ń dààmú nínú ayé ọjọ́ ti a ní kó jókòó. ìyàwó mo ti ń jìyà ọ̀nà ti jìn ní kété tí ìyá àti bàbá mi kú iṣẹ́ ọdẹ ni mo kọ́kọ́ yàn láàyò nídìí iṣẹ́ ọdẹ tí mò ń ṣe yìí ibẹ̀ ni mo ti kọ́kọ́ pàdé àgbákò rí láyé mi mo pàdé àgbákò. ẹ madamu ah! madamu ẹ wo ẹ wo ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ wo ọ̀gá ẹ jọ ẹ jẹ́ kébì náà sọ tẹnu mi. ọ̀gá ẹ wo wọ́n sọ̀rọ̀ ọmọ tó sọ tó fún mi lọ́kàn lọ́wọ́. ẹ wo madam. gbọ́dọ̀ wọlé bí yẹ ẹlẹ́dàá mi. Ah! ọgọlọpàá òun ni ọlọ́dẹ tí mò ń kówó lé lórí ni. ọlọ́pàá kẹ tójú ẹ tójú ẹ. àwọn ọlọ́pàá rẹ ọ̀gá àwọn ọlọ́pàá rẹ ọ̀gá àwọn olè ní ẹ wá bì hmm. àwọn olè ní ẹ wá bì hmm. wọ́n pọ̀ hmm. wọ́n pọ̀ ọ̀gá wọ́n kó bọ̀ dání ni. ọyọ òṣìṣẹ́ ọwọ́ lọ́yẹ̀ wọn kó wà mi náà gbìyànjú agbára mi mo gbìyànjú agbára mi mo ṣe bí ọkùnrin àtẹ̀yìn náà ti dè mí ní. wájú wọn ọba ti di ọ wájú ni wọn ọba ti di ọ ẹ̀wọ̀n ọlọ́pàá rí sí. ẹmí kò náà ṣe ní suspect. ọ̀gá ọlọ́pàá òun lọ lọ́dẹ ọlẹ́ẹ̀dẹ́ àpòpọ̀ mọ́ wọn ni ah! ọmọ bọ́sì wa. àìlú àìlú àìlú ọmọ wọ́n rí mi ma wọ́n rí mi ma wọ́n rí wọ́n sọ Yorùbá wọ́n sọ Yorùbá wọ́n sọ Yorùbá wọ́n sọ Yorùbá wọ́n sọ pidgin ní light báwọn ọlọ́pàá ti mú mi lọ rèé ìyá wa odidi oṣù mẹ́ta gbáko ni mo lò ń bẹ lórí ẹsẹ̀ tí mọ̀wọ́ tí mẹsẹ̀ mo yan gúgúrú mo súnlé mo yan ẹ̀pà mo sún ọjà ṣé báwọn àgbàlagbà tí máa ń pòwe ni pé apọnmita yìí ṣọ́ọ̀tì èmi pọnmita mo kàn jàngbọ̀n. yáàbìsì yáàbìsì ah. yáàbìsì. àwọ̀ ah, ah, olùmọ̀tẹ́. ìwọ̀n ara ẹ̀ ló wọ̀n ìyá mi. <laughs> ẹ sáàpọ̀ ọ̀rọ̀ ajé náà. wọ́n lè fó mi. mo fó mi. gálọ́ọ̀nù mélòó lẹ fẹ́. mẹ́rin péré ni. gálọ́ọ̀nù mẹ́rin. bẹ́ẹ̀ ni ṣé wọn yóò tèrè ní ìsìn ẹ tún padà sẹ́yìn nígbà tẹ́ bá ìdíjú ní ìsìtẹ́ ìlàjú èmi ti pọ́n dé ah, nǹkan mú nǹkan mọ́ létí. ẹ mọ̀ pẹ́ o ìmọ̀ retí o. tẹ́bí bá tán nù sẹ́ iṣẹ́ bù ṣe mo kọ́kọ́ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo rọwọ́ mú lọ sẹ́nu lórí omi pípọ́n àfìgbà tá a gbà kó omi náà tún dé níbi tí mo ti máa ń pọnmi fún wọn. mo débẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ kan. bàbá ẹ padà padà padà padà bùnmi náà ti fi ẹ padà padà bùnmi ti. mọ ìgbẹ́lẹ̀ ìyá gbé sáré gbé gbé gbé. ó kú ọ ah, tẹ̀mí bá mi yẹ yẹ mo ti kú ẹ gbà mí o ọmọ ṣẹlẹdẹ wọlé ibùkúkú omi kan ta fún mi omi ẹ gbà omi kẹ omi kan ta fún mi fẹ́ gba ọmọ mi omi kẹ èmi ni kọ́ni mọ̀ mú bẹ omi kan ta fún mi èmi ọtí pé wọlé ibùkúkú omi kẹ ibi omi mo dára mo dára omi omi kẹ omi ni o omi ni o ah, o ti gbé irọ́ èmi ò wí kankan sómi ibi kankan sómi. ayi ti gbẹ o ah. àwọn ọlọ́pàá tó mọ àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọlọ́pàá mi kankan kọ síbi tó ń lọ ọlọ́pàá kọ síbi tó ń lọ kọ síbi tó ń lọ wọ́n yẹ pé mi náà síbi tó. mo pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó padà láàárọ̀ nú ogun tí mò ń ròpò ogun àdájà ni àfìgbà tó dogun ọba mú mi lọ́wọ́ bí ẹ̀kẹ́ bí ìnàjú ọdún mẹ́wàá gbáko ni mo fi fi aṣọ péńpé roko ọba mi ò mọ bí ọkùnmọ̀kà ṣe kú sínú gálọ́ọ̀nù pọ̀nmi mi tó pé mo mọ bí olúgbọ́n gbéyan rí ṣebí mẹ́ẹ̀ máa dé bẹ́ẹ̀ máa lọ yan tèmi ìbáṣe pé mo mọ bí ara ẹ̀ ságbé yan tiẹ̀ ṣebí máa dé bẹ́ẹ̀ máa kúnlẹ̀ máa yíyan pin máa yan tó dáa. àwọ̀ ló má tẹ̀ ibì kan láti gbé yan rí. kí wàá ló dé tí kádàrá wa ò papọ̀ kí ló dé táwọn kan sunkún táwọn kan rẹ́rìn kí ló dé táwọn kan wọṣọ táwọn kan wọ àkísà kí ló táwọn kan ń súnlé táwọn kan ń sùn ta. Èdùmàrè tó pèbò ẹ̀dá ní ọ̀pá dọ́gba wò ó ó jẹ́ márùn àròkàn kéṣù má bàa lọ ẹ́ Elédùmarè tó pa ẹ lórí ó ti fìrìgbọ̀n rọ́pò o egbò tí ò ní pa elégbò oníṣègùn ẹ̀ ò ní ṣàìsàn wòmí o ti pàdé èmi àdùn àkèrè ìṣòro lẹ́nìí o ti pàdé ọlá ó ti pàdé ọ̀rọ̀ ó tún gun igi ọ̀gẹ̀gẹ̀ lónìí ó ti gun igi ọ̀la. Ah! ọlọ́run ṣeun o ọlọ́run ṣeun o ọlọ́run ṣeun o ọlọ́run mo dúpẹ́ ọlọ́run ṣeun o àṣé lóòótọ́ ni pé tí wọ́n bá lé ẹ̀dá ẹ̀dá ò ní mọ̀ pé òun sáré. àwòrán má tẹ̀. ìyá wa. èló gan-an ni mo lè fún ẹ tí o fi lè dolówó. Ah! Ah! ẹ ṣé mo dúpẹ́ ẹ mo dúpẹ́ ẹ ṣeun ṣé mo dúpẹ́ ẹ wo gbogbo tí ọlọ́run bá fún yín lágbára òun náà ní kẹ́ fún mi màá dúpẹ́. Uh-uh. rárá ìwọ sọ iye tó fẹ́ kò sí ìtagbára mi ò gbé. ẹ ti máa ní bí ìṣẹ̀ṣe ń ṣẹ́ mi àti bí ìyà ń jẹ mí ni mo ṣe fẹ́ dárúkọ iye kan ẹ lè sí bẹ́ẹ̀ kẹ́ lé mi jáde yìí. àní kò sọ ọ̀dà náà ẹ fún mi two point five. àwọ̀ ló má tẹ̀. 2.5 million naira Okay. èmi á fún ẹ ní thirty million naira bẹ́ẹ̀ ni ṣó ti gbọ́. thirty million naira. o ṣe farabalẹ̀. ẹ̀bẹ̀ mi rán mi sí abẹ́bẹ́ bù mi. mo fẹ́ fún ẹ. ayé mi bàjẹ́ mo dára. fara ẹ̀ balẹ̀ eh, eh. mo máa pe driver mi ń sìn eh. ẹ̀yin méjèèjì ẹ máa jọ lọ sí bank ṣó ní id card lọ́wọ́. id card mo ní. o ní. mo ní id card mo ní mo ní. tẹ bá ti wá lọ tẹ́ bá ti dé àtúwá take it from that step. awolumate awolumate. kí màá sí è kí màá sí è màá bá yín sí è ẹ wo ẹ tíyàmì àti táyé ni bí wọn bá wá látọrun ìyìn níbi kọ́kọ́ ọkọ̀ ilẹ̀ o. aṣọ ah, ah, ah, yẹ kó le tó bá a ní ẹsùn ló lọkọ ni àbí tẹ́ntẹ́ntẹ́n tó lọkọ bá jáde sọmọ ẹgbẹ́ wa láàánú fún gbogbo àwọn táwa nú ni. ọ̀dẹ̀ ni ọ̀rọ̀ tí ọba kan máa ma da sí. kí má da sí. kó lè mọ̀ kó burú gan ó sì worsted. ìyá ẹ̀ tó lọ fi pamọ́ sí ẹ̀yìn agége ni tó ṣe ìyá ìyá takùn wálẹ̀ àlùjẹ́njẹ́ kíjẹ tó mú ìyá ẹ̀ tó lọ gbé e ní pamọ́ ni tó bá wá látàgége tó bá bẹ̀mí mi ò ní fi kọ́kọ́rọ́ kọ́lẹ̀. lálájí ẹ̀ tá ya mi sí mọ́ ìwọ lẹ́ni ni. ní má sọ address. ọmọ sáré ayé kókó sì kò wọ́n ló sọ bí location ló sọ movement já wa. <laughs> òkè ogun kí ló wá fẹ́ kí n ṣe báyìí. ẹ̀hìn owó ẹ̀yìn ọ̀rọ̀ fariwo ariwo òsì sínú ọ̀rọ̀ sọgbọ́ twenty bay ojú bẹ́ẹ̀ lọ. Ah, fàkàtì wọn náà fún un. yes sir. yes sir. ẹ pẹ̀lẹ́ o ẹ rọra jàre báwo nìkan ẹ máa kó àpérò o ẹ pẹ̀lẹ́ èmi ń rẹ́rìn-ín ẹ̀yin fajúro ṣé kò sí ah olùlẹ̀kùn lọ́dọ̀. ẹyin àwọn méjèèjì náà wà ní soba mu àwọn náà ń sunkún. ẹyin èmi wà ní laughter area. I dey go for the duty hmm. mo ń lọ sí ọ̀dọ̀ mi lọ. àwọn ń sọkún ìwọ ń rẹ́rìn-ín ọlọ́run ò ní bayọ̀ ẹjẹ́ o ohun tó ń rí nínú ilé mi tínú ẹ̀dẹ̀ ń dùn tó fi ń bóyin kẹ́ẹ̀ hmm. kò ní bàjẹ́ ọ̀pẹ́lẹ́ ẹ̀rọ àjàre wo bí ẹni ń fajúro sílẹ̀kùn já sáré débi tá a fẹ́ dé yẹn. sílẹ̀kùn fún wọn. kí ló ṣẹlẹ̀. ọ̀gá ẹ òkè ògùn ló mú kọ́kọ́rọ́ pamọ́. láì ṣe wò ó láì ilẹ̀kùn ti mú lọ́wọ́. kọ́kọ́rọ́ wá òkè ògùn òun ló mú kọ́kọ́rọ́ pamọ́. mi ò understand kọ́kọ́rọ́ wà lọ́wọ́ tó. ẹ ẹ ọ̀gá. ń gbọ́ lóòótọ́ ni pé kí ẹ. ẹ bẹ́ẹ̀ ni sà. Oh. ó wá sọ di pé wọ́n tilẹ̀kùn mọ́ bàbá wọ́n fi gọ́gọ́rọ́ pa mọ́ gàràǹgàgàǹgàgàǹjì gàǹgàǹgàgàǹgàgàǹgàgàǹgàgàǹ. ó ti tì í. ẹ sà ẹyin ẹ wo sà tí yín ò ní bàjẹ́ kò sì ní burú fún yín bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún yín mo mọ̀ pé ẹ̀sìn di ọ̀dọ̀ alábòsí láéláé gbogbo ọ̀rọ̀ tó lóòótọ́ ẹ ta tẹ́tẹ́ débi pé ẹ fi hàn eh, Beatles ẹ fi ta tẹ́tẹ́ nígbà tí eh, ayé wà lójúgun ẹ tán fi dé wúrẹ́sà ẹ fi ta tẹ́tẹ́ ẹ fi pidgeot ẹ fi ta tẹ́tẹ́ ẹ ta yín kàlòkàlò ẹ ta bàbá jẹ̀bú ẹ̀yìn ẹ̀yìn ẹ ta bàbá sẹ́yìn ẹ ta bẹ́ẹ̀tì nàìjà ẹ ta bẹ́ẹ̀tì ní Amẹ́ríkà ẹ ta bẹ́ẹ̀tì ní London. ó dànjọ́ má bínú o má bínú o má bínú wọ́n ló ń kọ́ńtò lọ́wọ́ má bínú o. hello mi máa dọ́dọ̀ yín láìpẹ́ yìí ẹ má bínú wọ́n ní téèyàn bá ń lọ tó bá pàdé eré lọ́nà hmm? téèyàn bá dẹ̀ ń lọ tó bá pàdé orí burúkú náà èèyàn á fi àìdíà á fi yọra ẹ̀ kúrò ńbẹ̀ ni tí n bá kó wọn débi tí mò ń kó wọn lọ tán màá wá báyìí. Yes ah. Okay. mi ń gbọ́rọ̀ yín. ṣé rí gbogbo ohun tẹ́ ẹ wá ta ní pátápátá ǹjẹ́ ẹ jẹ rí kí wọ́n má fún yín lówó. kò ṣẹlẹ̀ sísà èmi àti wèrè ńlá ta tẹ́tẹ́ bẹ́ẹ̀ ni kélégbé la ta Kélégbé ọ̀tá ayọ̀ kò sì tayọ mọ́ n bá gba kọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́ ẹ̀ hmm. lèmi bá fi kọ́kọ́rọ́ pamọ́ kó sì fún mi lówó kíní tí mo jẹ lọ́wọ́ rẹ̀ ńlọ́bàkọ̀ Lọ́kà gidi borí fáànù yìí bò lòun ò ní bá ní kò kí is kí is eh. àbí kí is agra eh, eh? Ah. agra. ok tí n bá right kó wọn wá tayọ kọ wá rí tayọ èmi wá jẹ ẹ̀yìn kọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́ wẹ. èló wá ní báyìí ń sìn èló ní kí mọ́tò yẹn. bó ti wà yìí ẹ̀yìn twenty thousand ní èbè ilẹ̀. jalè alfa tí wò bá dẹ̀ rí twenty thousand o ò lè fi kí ilẹ̀. fún lówó twenty k kó dẹ kán fún mi kí kó já lọ bí tá à lọ fún twenty thousand. ọ̀gá ibi tí ibi tí wàhálà wà nù ìrì. o ò rí twenty thousand. bẹ́ẹ̀ni o ò lè rí. bẹ́ẹ̀ni. alábàáyanjú ọ̀rọ̀. yes sir ìyá wọn twenty k kan fi fẹ́ mi kọ́kọ́rọ́ mo níbi tí mi ń lọ. èmi náà ò lè rí rárá tí màá fi kú. ẹ ò lè rí kò sí kankan tó rí twenty thousand náà yìí so tí mi bá dé rí kọ́kọ́rọ́ mọ́tò mi lè lọ bí tí mò ń lọ. adèjọ wà nínú ilé ẹ̀dẹ̀ ṣiṣẹ́ lọ́ndà mi ẹ̀dẹ̀ mọ̀ mi dáadáa bí. From the stable of Rowland Entertainment. Productions, the producer of Abike Rachel Adelaja. Here comes another blockbuster, Igi Adaro, an abandoned tree. Ikun jogede, ikun ready, ikun hamo, motudamo, pani. Whatever faults or images put out shall surely get back, either good or bad. It is a lot of karma. Olókun kọrin igi àdáràn. coming. àdáràn kọrin olóko. Igi àdáràn yẹn kọrin olóko. Mo pẹ́ bóyá olóko yóò fi igi àdáràn ṣoṣo jẹ. Love could be lost when the true love is nowhere to be found. Every saddest thing about betrayal is never comes from your enemies but whom you love and trust. Díẹ̀ ọ̀la ọ̀la díẹ̀ ọ̀la ọ̀la ọ̀la bá not yé ọ̀la bá ti yé ọ̀la ọ̀la ìyá ẹ̀ nípa láìpẹ́ gìrì ẹnì kan ò lè fáwọn ẹ̀ṣẹ̀ gbẹ̀dú. tẹ́ ẹ bá bẹ nínú afẹ́fẹ́ mo fẹ́ rí yín torí tilẹ̀kùn tilẹ̀kùn kan gbọ́dọ̀ tilẹ̀kùn ọjà mọ́ ẹ̀yin ìyá o. ó yá jẹ́ òun mọ mi o. ó mú omi. ẹ̀rí mi kẹ́ jẹ́ òun mọ mi. tó bá léṣe kan tí mo ti ṣẹ̀ ni èyí ò lè rìn kórí má mi dáríjì mi ṣáájú bí. onífàmì ò dúró torí kò dùn ohun tó fọ́ ní òye. àfijù jẹ̀wọ̀ ọ̀mọ̀ràn jùbí Ismail máa jẹ ń jẹ àwùsá bẹ́ẹ̀ ẹja lẹja ń jẹ sanra. wọ́n ti ṣẹlẹ̀ ṣàkàṣàkà ló ń gbé ìṣẹ́ báyìí náà wá ti full of drama betrayal emotion actions love hypocrites and lots more featuring Jídé Awógbọ̀nà Fúnmi Awẹ́lẹ́wà Rachid Adélájà Yétúndé Bákàrè Olúyiyọ Kíkẹ́ Lọ́màyọ̀lá Tóbi Ọ̀làdìlẹ̀ and host of others written and produced by Rachel Adélájà directed by Adekunle Aziz, Igi Àdárọ̀ and Abadan Street Ògbónà rẹ̀ títí. Gamaliel. mọ́mí ni kí n gbé oúnjẹ ẹ̀ ah bọ́dá mi láì kí lè jẹ iṣẹ́ fẹ́ jẹ májèlé ni. gàrí cereal mílíkì water water no sugar no sugar go together. yes sir. Peter Japan Jackie Chan. I can't You what? Yeah, he your Ìgbà ni mo ní kí n kọ́. Ṣé wọ́? Ìwọ ń lọ síbi kan fún dídí ọjọ́ mẹ́ta. Ó lọ sọ pé ìwọ àti sẹ́kítírì ìwọ àti obìnrin. Ẹjọ́ pé wàá mi kan fọjọ́ mẹ́ta. Kí ló dé kí lọ sí ọkọ ẹṣẹ́ tẹ́lẹ̀? O ò ní tọ́jú ọkọ, wàá máa pariwo lé lórí, o ò ní dáná. Káàdì ìwọ sọ pé wàá tún jẹun tún wà. Ìsáàtì tuntun wà ní ṣé kò gàràgàràgàrà. Mo dà. Ìjẹ́ náà tán. Ọ̀rẹ́ mi, akẹ́kọ̀ọ́ ló ní lójú ọlọ́rọ̀, ẹgbàá pé wèrè. Mo bá tún dálé mi, mo lè pàkó mọ́ ẹ lórí.